oyi tumba ma karan tumba fa ima ka waye ko abde meda mala uwe ti da rio ira rio ira ki oya ko royo ran we unkata rio ira na hisnu muslim na hisnu muslim ba kao oso no me saur ko me hatta ozo because problem eh ada were wa manajaro wa anya mechiri wee abụọ na nwanye nwụcha nkata ahụ na especially etebiara na ikaba na enisa kenan enisa pụrụ agba ọchịchị dat enisa wata daba dabata enisa ewere ha mụ ntụ nwere na kwenya na enisa awụrịra dụwa jedu ahịrị enyi su na anyị su na ewawo ni e, e, jamban e, dị wee ree kọsị su na m kọrọ nụ wee jara ọwa onye ya kwaru ya ma nwanyị ha odo de kuwari wọn da do ba kuwa ha wọn do do kana wọn abẹ na awọ isa ruke na ọba nne do ne wọn ọmọ ma wa kuhia wọn wàhálà ìwọrìkì bèdè wọwọrì do wa abẹ́lẹ̀ máa ń sẹ́ tó wọ́n yìí mẹ́ni káàkó ń tó wọlé àmàlẹ́ àni kẹ́nẹ́ ni. ìjọ wàhálà àwọn ìrìkì ọ̀jẹ̀ ni do bèdè tó sáì bèdè tó wá ha do wa tó wọ́rì ìjọ wàhálà àwọn ìrìkì ọ̀jẹ̀ bèdè tó wá ha ọ̀nà do wa tó wọ́rì hàn náà ni. wajara wa man chire kene because wa men wa ago no man chire wa wa insha Allah anyan ah, kata azadi anabira kazehi anyi ah, kan yan kutu ago kwa jara wa oya ina kai we chire wa chire ra wa sako aka sana na husn muslim re ikabu take care take big watch out جزاكم الله خيرا الحمد لله الذي كسوتني هذا كو ورزقنيه من غير حول مني ولا قوة awo ikuwo mori omori na shoso ni chire mi do mizane mi da ka enyi eh ma be ma enyi ba ho zo no ọnụrụ ọwa na nke mechiri ya ewe mechiri ewe abadu ọwa nọ ya ebe ebeda mabe mabe ka onye suru ka ebe ọwa nye ikhtilaf eh? dumiza na-eme like every rukatam ebiri ọbọ rukatam ma bụ onye dotu aya oyihu asanya na husni muslim re aya ma wa alhindawi eh kazalika bala abu ome bala ka soka mune na odoro o e eh, unna ki bala arinda we kukure no oya ehe jami mao ọ̀nà kan ọ̀nà kan wẹ́ẹ̀ dẹ̀sẹ̀ wẹ́tú hàn. watu ho ade do where is my where where is where na me hear in ko then that's to show eh na kunyu kata unu instead ya na say eh, no say do eh, for girl for market that be mukoro na for market eh, to go to akata for market mukoro saka wa chere isa isa dika chere da da da chere da ka wihu aya ke gwe bizi sada bifa ismail tenje pa ni ebe o sija pa shawar ma ben e ke da ka ta shawar abran eh eh e tinyo ka ah wara gazo ozi ala an kẹsẹ òde kà sọ ni tẹyìn ni dẹyìn tẹyìn ni náà a sọ òde ayé kà orí jọ hàn án yín tó àhóru wọ́ọ̀zì náà. to ma anyị dị mmiri bịa gụọ gbara macha eke hizbu muslim ahụ wa akwụmụrụ nke omuri ma akụ ahụ ewechiri ma rọọ nri ebe anụ ma aka n'ụrụ jọrọ ee ewechiri ma rọọ nri so wa anya ọsọ nwere ndị arabik na ọdụ riri wenye ee abụọ ma ko muri awo omori osu temala ma ko muri awo omori ewe tile ba ruwa nin eh ma pao o iza ruwa non ato iza na ma ruwa non eh ni ma pao isere ni ko isere mu ni udibi ruwa non atu dibi na ma ruwa nin o iza na o iza na ina ruwa non o ko chire eh do kwa kwa wa wa isn't it o iza na ma ruwa nin ya ko chire wasi he ko mori wọn sẹ mi bàdàn ló dàáhù àbí àwọ wọn dàrúchọ àwọdọ náà kọ mi bàdàn dàrúchọ ńlọ rẹspẹkti kìtà sunna dọwọ bọ ìwòrò ẹhìn abọ because anaba kini kuweta ahụ abọ ya nyesa ama ịzọ agọdọ ntụmụrụ kene rọ ọnụ ya nụ

ọnụ ọrụ ọkwa kwenye onye onye n'ebe nwajin to kwomori to na ekwo mori onye na ena ike na ọrụ kosa kwe nwani na onye na-ekwenya irajan wini ihe irakan wini ihe ati lace ana ìpínlẹ̀ chile kọ̀rọ̀ sí mọ́bí ìrọ̀bá ní ilé yìí lace yóò bẹ̀rù wàhálà ẹ̀rọ náà kò wọ́n mọ̀ ní sámẹ̀ ní ìdọ́gba ni grace kọ́ ọba wọn mọ̀nà wúlò kọ́ra àbẹ̀dẹ́ òwe ìṣìdá lóòjò ní náà ṣàwùdí ìrísẹ́ iná ẹ̀rọ. ó wá kéwòn mọ́tò ẹ̀rọ tìyàn ká àbọ̀. ìyá mi ẹ̀ ń náà ẹ̀ ìyá àdó lace àbí ọ̀bì ni ẹ̀yìn ọ̀bì ọ̀bì ọ̀bì. ọbịa obi le dama daka atọna zeburu awo awo awo iwọri dọm kọrọ awo iwọ ha dọm abụrụ ọyị zikene ẹdẹ ma ma esi ẹdẹ ẹdẹ ma ni ilé ìsẹ ẹdẹ ma dàn so bàbà ẹdẹ ẹn dama tàn ọmọ ẹnà ẹka ọwọ akụnyere nkwọ ma enwe ihe kere ndọla ẹdẹ gudu ọwọ kọ ẹtẹ hwa ada acha wa kụnwa dọwọ ọ ni nsha ala obi ile kene abụdị báyọ̀ dúró lórí ọta. anire but no sọnọ ọzọ chile dọọ mani jẹ daa behe re dọọ azọna ike akunye de yira dọọ ya banire ẹ ya ro di yẹ sẹni re then odiye na maru yi ọ bi nkwa ana nka aru tazariti na do wan man gana holen oye mala awo no were be ne da man tazariti aru da o wa no huna poro o ti na o wa kuma nde ite o ka chana no shawon da ai huna da kuma ne kara da ka pomposity kene kibir atana pare ta wa hu ono wa wonon onye na wika aru na ujewere kọlọm hijab da ma ni mukọrọ tọ da dekoreta ni hijab awe anon ebi hijab hijab ana kuku abẹwe aku wa ahia ruma ma duwa inshallah azoda akuku akọnyọ ọla nisa sabi azo nisa agbawo aru aru aru eyi nisa de bitu aru awe aru awe sihir proof ọyọkọ asiri proof ọma ni bẹ dọ naa and ọma na sọrọ naa cause wàhálà si proof yẹn. wala ahụ ọnwụ chili back to sender abụọ arụghị ati sáré rìn mẹ like that because wẹ́n like inshallah ọ̀nà wọn máa kà á zọ nínú anjọ́rọ̀ náà kò wẹ́n mẹ́ ọmọ tí wọ́n tètò ìhù dọ̀m dáyà hùrẹ́ òun ẹ̀ like ìhù èrú mú sọ́wọ́ ìhù èrú expect anything here not ẹ̀ máa kàrẹ́ ọ̀dọ́ àwọn mẹ́rin ìhù èrú mú sọ́wọ́ wọ̀ dẹ̀ dẹ̀ ṣètàn kò hìwà dọ̀ ah dọ̀nà shiriki wa ma na kuna ule wako ananya wahi muna odoro inshallah taala idile tuna na na je nan gbanye siri na ebi ka ka hụ hu nan ebi ka awodo ọzọ hụ hu nan then we ma wee wa ka ka ozo me hu nan ta furi chowe inshallah taala oni aka anaje mu na odoro do do sitan إذا يعني جيري دور جيري السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته عجني انا يعني يا ورنا إنه هو رمضان آه إن رأي أكاهي turachaacha heedeena tuhurhinan an asari october 2005 yapakumuu naro oganaine kuonon ajin unaodogatuobai insha allahu taala ibe nyima

tààrà wọn àná sẹkàndù rẹ tẹẹrẹ tisti ha lójú ìdúró ní mìíràn ń tó mọ́tò rẹ tọ̀rọ̀ mọ́ anáìka inshàlá tààlà yà àṣà náà ọdún àlùbárẹ́ bá bóyá ka káyà ká àgọ́ká àtsàkáyà ha àlọ́ náà yẹ chaka ni ha ànà ọ̀dọ̀ yìí do mu yawa so yare a bol na ye do wago ka ago ko loro wa me do no ko kan abenya wago ka ono na ka kisa no no ya o mu ni ko ni alawa ho ho e man insha Allah taala ila asiri na ya continue on lọ́wọ́ àbàrò kó mọ̀rí yìí wà bẹ̀rẹ̀ kàákì láìláha ìlàlọ́ ahúrà kàákà ẹni dé àbọ̀nà náà kàákì láìláha ìlàlọ́ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àbàrò kó mọ̀rí yìí so kàgbọ́n àbọ̀nà náà nyí kálímọ̀ náà ọkùnrin wárí káfìrí dn anabi aman kaayɛ wan abi omuri ɔtɔ omuri ɔnɔtɔ kaayɛ ɔdɛ da jodi lɛ mana dutu wulu omuri dɛ ɔjodi wani biyɛn wana kaaki la ilaha illallah la ilaha ak ilaha omi ni abisana kaka ahɛkɛ ɔwɛrɛ mɔmɔ yi. abidjan náà ká aṣáájú tó ọwọ́ rẹ̀ mọ́ mọ́rí yìí abidjan náà kí èrò kọyín kọ́ńkọ́ tó tó rà ọwọ́ rẹ̀ mọ́rí yìí abidjan náà kí èrò kọyín mọ́ dáadáa bẹ́ẹ̀ hàn sáàsá ọwọ́ rẹ̀ mọ́ mọ́rí yìí abẹ́sẹ̀lẹ̀ ìlà ẹnu pẹ̀sẹ̀ ẹ̀yìn enyi senen wa mílíọ̀nù ká ẹ̀yìn sẹ́nẹ̀n ẹ̀rẹ̀ rẹ̀ yàn ẹ̀dẹ́ mà dọ́tí sẹ́nẹ̀ nẹ́ẹ̀ká ẹ̀dẹ́ mà dọ́tí ń dẹ́rẹ̀ nẹ́sí ẹ̀tẹ́ ọ̀rà àgùkì èrè kí sẹ́nà na sì rí la ilaha bụ na siri sì rí àtsàká ó ní ìdìkòrò ọ̀rà wọ́n àmà na rí la ilaha ka ọkọ̀ akọ̀nyẹ wọ́n a sí rí àwùrọ̀ kan sẹ́nà ìdí tọ̀hídà ìdí láìláha ìlàláha ya ìdáni oní láìláha ìlàláha o kọ̀lọ́nyẹ́mú àtisọ́sà lóòrú kan nyẹ́ sílámọ̀lá àwòrán mọ́nà ẹ̀ka ẹ̀yìn fẹ́ nyẹ́ mọ́lá ẹ̀hún lómúrí kọ̀mẹ́ ìdáni oní láìláha ìlàláha ka ọ̀lọ́nyẹ́wọ́ àgùrẹ́ ka àyínsọ̀rọ̀ bá mọ́nu dọ́ọ̀kọ́ gbàtí ẹ̀wọ̀n àrẹ́rẹ́ ẹgbàtọ náà ọmọ mímú ìlà káyìká wọn náà nù akọrọbù iléyìí min hablil warid omurika ọni ọna ọgbọrọ húnà ọdún ọrọ káyà náà then ẹgbàtọ náà ọrọ náà kọ ọni burú wọta omurika ọna òsèré yà nàtọ yà hara ọmọ ìfìdí yà ni bí wọ́n yà ẹ̀ bẹ̀ bá tọ̀ ọwọ́ sẹ́rẹ̀ òmùrì ń sẹ́rẹ̀ òun ìjọba wa kó bàtí yẹn abakarugbe abakafatugbe it is la ilaha illallah ọ̀yà and the moment wọn wọn ni la ilaha illallah that moment you are a kafir wọ́n àti wọn islam. abẹ́rẹ́ rẹ̀ rẹ̀ kí sọ́nà yín lọ́rọ̀ masiri káfírí chọ́ọ̀rì ẹ̀rì káfírí chìkẹ́rẹ́ káfírí chìkẹ́rẹ́ kìjọ́ sí ṣírìkù ọ̀rẹ́ rẹ̀ ni. wọ́n tún wọ́n rí sọ̀rọ̀ أوكا من من تعلق تميمة فقد أشرك ọ̀rọ̀ tó yẹ náà kàkà ọ̀sẹ̀ ní tìrẹ̀ náà paradox ni wọn. ẹni ẹ̀pàrà ọ̀nà wàá títí náà wọn fàkọ̀d ashrock ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àmì shirk shirk ahora kada ki shirko gahi shirkul asgar or sorry shirkul akbar shirko yi ati shirko bani shirko bani wọn náà tó owó ní islam dáadọ́ wa hùn náà lọ́nà múlẹ̀ náà dọ̀ hùrẹ́ yìí and yọ malkiyama wàá hùra wẹ́ẹ̀tọ̀ hùn náà then shirko yìí to islam ama òun kọ́ra wà hàn. kuma wee tun ba esu oya na ha ha an enera ana ga ki shirku wei shirku wei shirku ne wei kekere o o nyukata huni kwa waza onyukata huni kwasereka onyukata huni kawei onyukata huni kawei e onyukata huni kawecheche e onyukata huni kaweweche e awana mfatu majid oka above kisana shirkul asgar akbarul kabair الشرك الأصغر أكبر الكبائر أوكا سنة الشرك أوي أنا بني هنا بيو بانين أكي كبائر iyo banyaban obanyaban shiriko nyamba wonyin shiriko bani ebeba da ba ho ni shiriko ne tuyasa shirku on the number one dẹ́ndé rí tu yẹ́sà ẹni ẹ̀ mẹ́ba yín náà. shirk ọ̀nyin ejeri eh, shirk ma ẹ̀ra eh, ayan ah, ẹ̀ta eh, shirk ọ̀ta sam ike bi ọ̀rọ̀ máa shirk ọ̀ta dé ètù yẹ́sà ẹ̀yìn yẹn náà mo rí hi ètù hu ni shirk ọmọdé máa kàrẹ́ anabi anabi ibrahim ezori alayhi salam ẹni sóràtò lanam domoni ma kaa ni ibrahim o mero hɔ ɛdɔ kɔmori ani domoni ɛga ɛda ndɔ kakai ee omori ɛnana ìjọ wo ti wà náà ana kaba ɛkọ hɔ ɔbɛ ɔdá mi dɔ ɔlẹ́bi wà bẹ́ẹ̀ rọ. فلما رأى القمر بازغا قال هذا ربي فلما عفل قال لئن لم يهدني ربي لأكنن من القوم الضالين أرضي أذن on Magdalene because أمريكا إبراهيم عليه السلام ìjọ náà dáni sínú ini ile murihan ini ena ko no heke dokare onyan ini kenyu an ile ni shirku isana to no na heke do muri ko ko jam yan ona amen alwa ni ka sobiyo ini sana me o bi ka wasi mu yasin ke wana ka ka o min palestine ye no si mu ka lọ́rẹ́ kàyé ọ̀sán lọ́wọ́ mórí yìí ẹ̀yìn ọ̀sán lọ́wọ́ mórí yà ni ìdí ẹ̀rẹ́ ìwúdọ̀ ọ̀rẹ́ kìí wẹ̀rẹ̀ rẹ̀ ní ẹ̀kọ́ ìwọ̀n lọ́wọ́ mórí yìí lẹ́nu ìkéyìí ọmọ tó máa bọ̀ kàrẹ̀ wọn ni lọ́wọ́ ní guidance ìjọ́rì ka òròmùgbẹ́tẹ́ pópó káì ẹ̀sẹ̀ lọ́wọ́ mórí náà òròmù èwú lọ́nà àwọn òròmù èsì dọ́kà káì ẹ̀sẹ̀ lọ́wọ́ mórí yìí ana da kisa na na bare bare moto la uhibbu lafilin ono si dai fana kaka o dore bare moto bi mana ani wana sin yo muri danyo da rere konyo wai kiye yi wo muri awon dole rika omo reven owo re okay owo ono wo muri ni jo hala re bare ana doka o muri we se de mma ines na kaka eba so sabere heken dibu la in lam yahdini rabbi la kunanna min alqawmi ad-dallin omori amana tom o ko ne se yu ma ma re ke na ke dibu falamma ra ash-shamsa bazighatan do ne rika aya zata faratin qala hadha rabbi dak asanu omori amin

أنصبني لأنا إذا نوكا لك إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وكبرت أني مرا بيامكا مرا come towards مرا بابنوامكا ما كنا get ready دمنا سميت ما ميسانون إذا أنا كسائي فطر السماوات والأرض حنيفا أنا تو sama dotu ti sɔn dɛ ma tɔa dɛ jɛ tɛrɛ dɛ nyɛ rara eti zɔn rara sani a ma tɔ sani ko muri hɛni wa ma ana min al mushrikin mɛ ina na ka mushriku this kalima non ɔnɔ ina na eh, ka mushriku omori ki dala pe ma hankata jala ne pe ma hankata ni أمرك وهاجه قومه قال أتهاجوني في الله ويبين معها كتان ريم الهين وقد أداني أو أما يكون من بشير ما لا يلي أنا بين معها كتاني وين هكما معهم أن كما بقول لك ولا أهوه ما تشركون به لا يعبدون ما يكون النهوان إلا أن يشاء ربي شيئا أي هو مليك أكان يتنزكم من دومهم ẹ̀yìn tí mi hẹ́wọ̀n nínú àwọn ni. وسع ربي كل شيء علما أفلا تتذكرون umuri hɔ yɛ abe sɛm sɛ bin bin ɔnɔ ifɛ nyɛ ŋumɛn ɔnɔ ifɛ nyɛ ŋumɛn ɔgbawɔ lorɛ sɔn ni wia bɛ náà ɔnɔ inú náà kó lorɛ sɔn náà bɛɛ kɔntinu ɛnú àti seri kùtɛ ɛwà seri jẹ náà wà nínú wà kẹfà àwọn afọ ma aṣọrọ tún

ìyá náà tuntun ọmọ ọ̀nà kàrẹ́ wọn náà ti kàm tuntun àwọn tó àwọn ayélujára hàlù sí nàtí náà tuntun àná ìyá náà tuntun náà tán zan àfẹ́ ògbó yìí awòlíyá allah mo nà ọ́ mẹ́yà awòlíyá. àná ibrahim kọ sí wa sẹ́ni ọmọ ẹ̀kọ́ ọ̀rẹ́ mi ká ọ̀kẹ́ mi yẹn wọn náà náà kẹ́ wọn náà tó hàn fún náà náà kùmà fẹ́ bí náà náà wà dọ́wọ́ rí yẹn kẹ́ ni كذا ناتو من الوسيسة بيري أركنن سنة كا ما لك ينزل بها عليكم سلطانا أنا كمريا نسوشي أنا بي إذن لأيتنان أنا بي ينبعون إنكو أروا مني دوكو دوكو فأي الفريقين أحق بالأمن أني أوكي باتيا ما تتباتيا وننن أنا ورطوك أعنياني تيمي دوم أصل يعني دوم وتلك حجتنا ملك ثاني حجة ثاني دليل ثاني proof أتيناها إبراهيم على قومه أنذي أن إبراهيم ترسل إلى قوم نرفع درجات من نشاء ملك دي كاهلن دي أسي كاهلن ولنا يكا دي أسي كدير لني يسي دي أسي كواهلن أن كم كدير إبراهيم هلين ìjọ mori kura na ẹni sọ́sọ́ la náà ló mori kà gbogbo wọn náà ní ibrahim mani mani kọ́ni bàrà àyà bí ṣírkù ó lé nìyí ọ̀rọ̀ tírọ̀lì ṣírkù in all forms in all its ramifications and dimensions inwardly and outwardly ló mori yìí rárá nìyí ló mori kà dáàbọ̀ wàhábùnà lahu ishaq ló mori kì dání kò yíyan yakub ishaq jombo te yone china oka aguri korona ne bon madoni chakuzi heteyan ini jan wa ba nima yakub yakub om ishaq onom ismail is and uh, and ibrahim om ishaq dom ismail di ishaq dom yakub di yakub dom yusuf abednen deva nebi then any generation even abe dauda wa yusufa wa musa wa sulaimana wa ismaila wa yasa wa yunus wa lut domin wa kullum faddalna ala alamin ẹwọn ni kowa wa kẹndọn ni mẹka ẹni gbani láì kẹni gbani hu lọsọ hàn ni generations after generations dọwọ ka anabi wọn mọ control generation poro ẹhọ domoriki ɛhɔ da anyi ten o oh one abe nineteen in twenty in and nan ko two thousand and one twenty o oh one ko ten o oh one pooro ten o two ten o three anyi ten ninety nine ko dari anyi eleven o one bàbá ó ti rẹ generation náà wà lẹ́rẹ̀ náà ìyẹn na control and jẹ́lẹ̀ aban asian ajan ẹ̀nà ó control generations àgùsọ̀rì bàrọ̀ àtú من الشرك يقول قال عيب دينانا زي كناي شرك so ɛne na ɛnya ne tɛn agɔ ɔdɔ mu yɛti dɛ na ɔkan ɛbɛ ban ka waladina amanu walam yalbisu imanahum bizulmin ulaika lahum al-amnu wa hum muhtadun umur ka ɛbɛ tɔn na ɛkɛ dɔw bẹ́ẹ̀ni ẹ̀rẹ̀ bá àbá wù ọ́ gbọ́ wà ní ìdàmẹ́rin líle hu náà wùláyì kẹlẹ́ ahùnmùn am ẹ̀rẹ́ náà nyá ọ̀nà tẹ́ni wọ́n hùn mùtàdùn ẹ̀rẹ́ náà nyẹ́ ìwòrò jòdì jámánì ká sàhábì ayùnà lẹ́mìẹ́bìlìm nàbsà fáànì náà ẹ̀dá kàmẹ́wọ́n ẹ̀rẹ́ kógó ni aka ọ na-adọ dọọ ni dọọ ahụrụ ime na ndịrị eme nwanere dị iche ahụta ịwa nka no inna shirka la zulmun azim isa na ahị isa na ahị zulm onye mere na akada na shiriku eme oke shiriku a mere dere hunan duka urete na na dusi mo na ho wa orin muri ke ihunana de un pade ke asakwa ọgọdọ ìjẹ́ níbi ìjọ mara kàáyà níbi chire chire chire jọmọlíka ọláìka àtẹ̀yìnáhùnmùn kìtàbà wọ̀n hukuma wọ̀n nubuwa omorikwe rẹ̀ abẹ́ ìyàn tẹ̀mẹ́gánà ní hàn يوسف وموسى وهارون وداود وسليمان وإلياس ويونس ولوطا وإسماعيل واليسع نزت أمر كورا في جنريشن صان هوان أنا هناك آتيناهم الكتاب أنو سويوا والحكمة إذا أنا هي أكره إمي إجابة داس تشيلوا وان والنبوة دون كل نبي النبي ده من شكا يجي من ده من نبي من نبي من نبي dájọ́ àbẹ̀rẹ̀ mi ṣeríkù ṣeríkù dà bẹ́ẹ̀ máa wọ bẹ́ẹ̀ tẹ́ tẹ́ tẹ́ the opposite. فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوم ليسوا بها بكافرين أولئك الذين هداهم الله فبهداه مقتدي يا محمد صلى الله عليه وسلم نوري بيتا نبي دوام زو كوريدوكا أغابو إنه قاعدة سيدنا وانتم رسالة despite ka onto mu sallallahu alaihi wasallam umuri fiyanu ona odo di abehen ona odo di including an ibrahim na ona pitana ne ama umuri ko fully footstep ibrahim fully footstep an abe oizana ka umuri yo me ne ibrahim alaihi salam an inazi ine mazi inike zo muri man kan umarika àárín yín náà ni la in ashraku ẹnna eh, yẹn ni shirk la habita anhum ma kanu ee eh. ma kanu yamalun umarika àárín yín shirku na yẹn ni abokoro ah, ne na ọ na-enye no duha chukuchukuchukuchuku ɛdi na mo tiri ana akari ana ni ɛna ɛna ɛna mmerɛw na kɛmɛrɛw nara ne tɛ na ɛka omori mi ni dua yi rabbi should be sure of that àyẹ̀ dùn mí ọ̀nà ìrẹsẹ̀ kùrọ̀rùn ọgbọ́n kẹ́ni ọmọgbọ́n bọ́ọ̀lù ọ̀rọ̀ tí náà dúró I ọ̀rọ̀ nǹkan wọn ọ̀dọ̀ mìíràn hàn máyé mìíràn hàn máyé ní kùrọ̀ àná ọ̀sẹ̀ guidance yìí wá wọ́n hàn mí nì ọmọ rẹ̀ ọ̀sẹ̀ guidance yẹn ní kùrọ̀ àná guidance ọ̀nà ṣẹ́ẹ̀tọ́ ní àṣẹ choice guidance ọ̀nà ọmọ rẹ̀ náà wọ́. abone kone ono otenyiwa awa no guide ono na otenyiwa amen ono ha gura mana no ha ono do otenyiwa amen abone ko no oba ka be non awa ani guidance ono do amen wa mo le ka to onen e won ko wa e kuro no do wa ya sha won ya ba wa then ọ̀run náà wúlò ẹ̀rẹ́ ya ọ̀run náà ó lè ó tẹ́yìn wa dẹ́gbẹ́ tó kọ́ wọlé ẹ̀mẹ́ ó lè ó tẹ́yìn wa ọ̀nà wà mí kúkúrú ó lè tẹ́yìn ọnụ wa. ṣọ́ọ̀tà ẹ̀rọ náà yéé kàrọ̀ wà náà kà ọ̀nà mi lọ́nà mọ́rí màdúrà káàkà kọ́ owó rẹ̀ tẹ́ àwọn ọ̀nà mi kúkúrú ya àwọn ẹ̀kọ́ owó ọ̀rọ̀ tó ọ̀nà ọ̀rọ̀ òye múlẹ̀ kọ́ ọ́ rẹpẹ́ ọ̀rọ̀ máa ń dẹ̀bi à ìrìnà ìrìnà òwò múlẹ̀ dẹ̀bi à yà sẹ́lẹ̀ bí abáàrọ̀ hàn yà sẹ́ ọ̀dọ̀ ọ̀dọ̀ ní sọ̀rọ̀ àmì yín lẹ́yìn bí ẹ̀jẹ̀ náà lẹ́yìn àmọ́ ẹ̀wà ẹ̀tọ́ ọ̀sọ̀rọ̀ ẹ̀kẹ́ náà náà gbó mọ́ yín wọ́n bá gbé ètò ni ayé omori kala ni ibrahim e anya tijan ton wata anya man shirku gari lahabita anhum ma kanu yamalun abukoro neme jihad ne ko ani jenebi sala ne ko zakane ni de murko wani ani chaka ban han bene mrewo yam shirku yo weto hini omori otaka ha oyi chaka koyekoye <laughs> ètò ìjẹ̀bùrù àbán ó wà ẹ̀kọ́ mọ́lẹ̀ wù ní business ẹni rẹ̀ sáà shirk domin da hantun wuyan wata annaka walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna amaluk wa la takunanna min al khasirin umrika ta muhammad sallallahu alaihi wasallam yàrá àtútù yìí ó tó ní tìyà náà bàrẹ̀ wọn tó dọ̀rọ̀ wà níbi. wọ́n lè lèbi nàmi kọ́bìlìkà àwọn tó yàn yà àwọn dáhà ètò yẹn náà kẹ́ ọ̀ ẹ̀dí ní ẹ̀dọ́ wà bẹ̀ ẹni ibrahim àwọn náà ọ̀nì wà níbi àtútù yọ ẹ̀dí àná ẹ̀ máa jẹ́nà bẹ́ẹ̀ ni wà níbi hàtà níbi yìí sáyẹn níbi ní wọn náà tó rẹ̀ yẹn. àgbáyọ̀ والجبين الأظهر سيد الثقلين سيد أولين والآخرين تنتظر بنان أني من سيدان صلى الله عليه وسلم ملك لين أشركت ومن مشرك بره لا يخبطن عملك أبقراو جهادنا كدير يعني tìdá àwọn ọmọ ẹ̀dá kò rẹ́tà yìí pé dáwọn àtọ̀ hàn náà dàbà ọ̀wẹ́ tọ́yí bí wọn kò wẹ́ ọ ní ẹ̀nẹ́tẹ́dá náà ẹ̀ka ọmọ wà fẹ́rẹ̀ tá a fún nẹ́ni ìwà níbi àbú la yahbatanna amaluk lóni tsaka ban ha wọ́n ta kunna na mina lọ́sẹ̀rin ó ti dọ̀ kẹ́nẹ́ ẹkú ìdánikúdu náà náà kí yíyọ mẹ́ ẹnìyàrá ló wà á kà agbáwọ̀ maanam ẹ̀yìn sani náà tó dé ìró ka ẹ̀ mo nyẹ ẹ̀ náà bẹ́ ẹ̀ náà bẹ́ wọ̀ hàn lazim wọ́n dúró ká yán náà wà dọ́rọ̀ aha. ẹ náwè ṣírìkù ọ̀nà wọn ní mẹ́kọ́ ọmọ rí náà bẹ́ẹ̀ ká bá ọ̀nà ẹni sẹ́dí ilé ẹ̀sì rí dáwọ̀ ká kàá yín náà nínú ọ̀nà náà ẹ̀wọ̀n náà ìka ìṣírìkù àmì àǹtí ìkú ikọ̀ ọmọ ndíyà ní nàfà kàá. ọ̀n tó múlẹ̀ ìwé yan ọkọ̀ yá fatima ìyá àdìsí náà kì máa ń buhari ọ̀dọ́ rẹ̀ yá fatima tó bíntu muhammad máa yá fatima náà ó sì muhammad ó yá náà kàá nìyí an vijana na kare anan on tun mai wato kayan ke saidatu nisa'i ahli janna ona wadaw da banye na nabi hinar janna are hinar janna ona wadaw din ona ya ka salini min mali ma shi su e ti da gwamu ka ma so ka da ne kan la azni anka min allah shay'a en ya kuma nan yan mai udo murhi an do murhi sahih al-bukhari daga ya tó zan dɔ kɔn nyɛ nama gɔn wɔn ilé yɛrɛ yamma kiyama ilé yɛrɛ ɔmɔ tse kɛnɛ yɛn da di agɛrɛ wɔn yi. agbɔbɔ ɔyɛ hɔn ni nyɛnwo hɛnwo dɛ mɔli ɛsɛ sɛ ɛnɛ esi kɔ kiyama ni ka ɛnwo naa asɛrɛ bi nɛw hudu naka naka de de because all of we are surprised yom al kiyama very surprised ẹgbẹ́ wọn tó múri káyà ní karùkú ọlọ́run nira ẹ àrùwọ̀n náà fún ẹ̀ṣọ́ ọlọ́run nira bẹ́ẹ̀ ní kẹ́fìn náà gẹ̀rẹ́ ẹ wà rẹ̀ rẹ̀ máa wọ̀ àbúmọ̀ náà fi wọ́n ẹ̀ṣọ́ ìlú chicken ní mèche ni sọmi kọ́ àmẹ́ ni mẹ́ma mẹ́ ọ́nù kàtà mẹ́ ni mẹ́ mo yàn dọ̀ ọ̀hún rẹ̀ ni ẹgbẹ́ wọn máa là ilé ṣírí kù agwe orijeta nonom orijeta ni shiriku du aboko ora han ondo to lo na kan ti dana he atiri ene ni shiriku ayan agba wa igbedo mala igbedo ni ni time yete de aka an shiriku pa bada oruka e, ko e, iku e, e, ene mure onu ba ye ni etuka da ni arwa yin yakubu ya woro wa etuka da ni akusalan mura do shoyi wa nawo

ọ sọrọ akusala akusala rẹ man kẹyìn sala àwọn na fatu majid orúkún chapter ọkà báàbù chapter nínú shirki inú shirki ọ̀nà lọ́bùsùn halkọ́ wọ̀lhait kawasisẹ́yìn náà ẹ̀ka ọ̀wọ́rùka ọwọ́ baake na ọwọ́ wọlhaid alikowu hata ẹmìrẹ́wọ́n ní wà ní kẹ́ wọ́n ní kẹ́ wọ́n àkànfà bí wọ́n náà ọ̀rọ̀ ọmọdé àwọn ẹ̀fọ́ dàmé ṣe òwò jẹjì òrì ọ̀wọ́ dàsí mẹ́ dàmá ni ọ̀bọ̀ ọ̀wọ́ ẹ̀rẹ́ nà mẹ́ iná bẹ́ẹ̀ yíyá fẹ́kù aná ìkẹrẹ́ ìkókú tí ìjà ọbẹ̀ wọ́n mọ̀ ní dàwọ́rẹ́ so dokuma ni sọ òwò wọ́wọ́ òwò jẹjì dùmá paradọ̀ mọ́ni dùn ring lọ́sí mọ́ ọ̀rẹ́ àbẹ́ àwọn ọ̀nàtọ̀tọ̀ abẹ́sẹ̀ ni shirk ní mo rí àkàrẹ́ àná shirk òdìrí ìnáwó man yóò shirk billah fakọ̀d haramallahu alayhi aljanna wàmà wàhùn nàárùn wàmà lizọ́límínà nínú ansọ́ọ̀rù kọ́ránì rẹ̀ ọ̀hún ìnáwó man yóò shirk billah pẹ̀lẹ́tẹ̀rọ náà ní shirku ọ̀hún rí kàyè fakọ̀d haramallahu alayhi aljanna mo kita na yal aljanna ona me yisi yo ona me haramu yo mu wa ma wa hunna aho ya tan yira wa ma li zalimin min ansar abene ena ke ya me wa ni ren wa ma li zalimin zalimin huna wa ma al mushrikuna wa ma lil mushrikina min ansar enyi abene ke mshiriku ansar enyo na ba nyen mu gwo yo do muri shirk Ọ̀rẹ́ náà dosun náà ọ̀nà ni ibi tó rí ọ̀nà àdáká mẹ́ẹ̀ lọ́sọ̀ ètùtẹ̀ iná ọ̀nà ni àbáyọ̀ náà kà kẹta hàn ẹ̀rọ yìí nàbẹ́ àwọ̀ àmà màlám yóò ṣeré bílá màlám yẹ du olèláhi nídàn àánà kàkà ẹ̀rẹ̀ wọn sọ̀sọ̀ ní ìdúró mórí ẹ̀kẹ́ ẹ̀yìn sọ̀sọ̀ mọ́ ọ̀hìn ẹ̀rọ mọ́ mórí yìí ẹ̀wà jẹ́ kẹ́ńdọ̀ kàkà ẹ̀bá tí wọn gùn mọ́ ẹ̀mọ́ òun yẹ àwọn wàá ti tẹ́wọ̀n lẹ́yìn ọkọ̀ tó mú àwọn báwo bí abẹ́rẹ́ ilẹ̀ could be symbolic ilẹ̀ could be ideological ilẹ̀ could be figurative some could be expression sẹ́dọ̀ expression kí ni wọ́n lè ní ẹ̀rọ náà kà hẹ̀kẹ̀kẹ̀hì báwo náà kó kẹ̀hì jẹ́ dọ̀kátọ̀ ẹ̀kẹ̀hì akbar dọ̀kátọ̀ láwọn gbọ́dọ̀ ẹ̀kẹ̀hì akbar àwọn làwọn mẹ̀ hẹ̀kẹ̀hì ẹ̀yẹ́ àwọn mẹ̀ hẹ̀kẹ̀kẹ̀hì wọ́n yẹ kẹ̀kẹ̀ ọ̀ká ẹ̀kẹ̀hì títẹ̀ ẹ̀yàn ní tí mo mọ̀ rí so wọn àyọ ọkọmọdún wọn àwọn túmọ̀ náà wọ́n ṣe ti tẹ kẹba ṣe àtúwọ́n náà ké àròká ríǹgì àti òwòwòwò wọn náà wọn yìí máa dín lórí ni lè rọ́pò ìbálá ì àwòdáfò ìhì owó àti kó nkọ́tà kóòlù nkọ́tà náà rọ̀rọ̀ báyìí kó kóòlù àròká dáfò ìhì àròká sí protection àwọn náà hùwà ká protection. Kaa baba na moto do bi ko ka ah uri gona se travel oil no wan do bi chechi ni da ko moto je do na sho ya salam